ẹ kalẹ̀ ẹ kalẹ̀ o mo múra mo fẹ́ máa jíjó wípé tó àti gba Yorùbá nation ni o àfi bí mo ṣe rí lórí nẹ́ẹ̀tì tó ní kálukú ń sọ tẹnu ẹ̀ tá ń sọ ẹ̀dùn ọkàn wọn bàbá Bánjí Akíntóyè Sunday Ìgbòho Dúpẹ́ Onítìrí ẹ rí i pé shame of you people especially bàbá Banji Akíntóyè àti Sunday Igboho torí Dúpẹ́ Onítìrí wá bá yín bẹ̀ ni Dúpẹ́ Onítìrí ó wá bá yín níbẹ̀ ni Sunday Igboho mo fẹ́ bi ọ́ léèrè kinní kan jọ ǹjẹ́ bàbá Banji Akíntóyè wọ́n ròyìn bíi wọ́n sọ ìtàn Biafra fún ẹ rí kó tó di pé o wọnú sísítẹ́ẹ̀mù yìí torí bàbá mọ̀ wọ́n wà láyé ńgbà yẹn Sunday Igboho kí ni éèjì ẹ nígbà tó fi tí wọ́n fi ń jìjà Biafra kékeré lèyí tí wọ́n ń bára wọn ṣe nílùú wọn o kékeré nìyí tó rí tí wọ́n bára wọn ṣe nílùú wọn àwọn òbí tèmi jẹ́ kan nínú àwọn ẹni tó fi wọ́n pamọ́ o tí ogun bá dé Sunday ó kó gbogbo àwọn ọmọ rẹ lọ sílùú èbó àṣàwọ náà ni ìwọ náà fẹnu ara rẹ sọ olóòlọ ọmọ Nàìjíríà òòlọ ọmọ Nàìjíríà kí o bá jẹ́ káwọn ọmọ rẹ ó dúró sí Nàìjíríà ni kó tó di pé o fẹ́ hẹ́pù Nàìjíríà Yorùbá ṣebí Yorùbá làwọn ọmọ ẹ ó dẹ̀ kó wọn wá sí Dutchland kí ló fà á ah, ó mà ṣe o ìwọ Ọlọ́run dákun bá wa forí jìn àwọn òkú ọ̀run àwọn ìyá oníyà bàbá oníbàbá nílùú gàngán àtẹni ẹlẹ́ni àtàwọn àlejò tán jókòó sílùú gàngán tí wọ́n dolóògbé nínú ìrìn àjò Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè Ọlọ́run kò forí jì wọ́n kí kúlúfọ aláwo bá wọn ayatil kò sí kò bá wọn. bàbá Bánjí Akíntóyè ṣe mọ̀ pé àdéhùn tẹ́ ẹ ṣe fún Sunday tó fi fi Fúlàní tó lé tó fi fi sílẹ̀ tó ta mọ́ Yorùbá nation ǹjẹ́ ẹ lè declare àdéhùn tẹ́yìn pẹ̀lú rẹ̀ jọ ṣe. Sunday Igboho kì í ṣiṣẹ́ lásán o ǹjẹ́ gbọ́ kì í ṣe iṣẹ́ lásán kò sí bó ṣèlú nígbà tó fi wà nínú àwọn olóṣèlú kò bá wọn ṣiṣẹ́ lásán ǹjẹ́ ẹ má tàn wá àsìkò tó tí gbogbo ẹ̀ ó jáde àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fojú àwọn aṣebi hàn tí ò jẹ́ kí yorùbá kó lọ sí ìlọsíwájú wọ́n wá fa ìwọ náà Sunday Igboho wọ́n fà ó sínú rìn yẹn ogún kí ló fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ ẹ ilé mọ́tò owó kì í ṣogún ìtàn lógún ìtàn tá a bá fi sílẹ̀ ń logún fáwọn ọmọ wa ń tẹ́ ẹ ṣe yìí tẹ́yìn méjèèjì ṣe kò ní kúrò nínú ìtàn yín ẹ ti ní ẹ̀ ń wá ọkọ ọkọ sì wá wọlé tọ̀ yìí ẹ ní kórúkọ yín wà nínú ìtàn ilẹ̀ Yorùbá a wàá fi sí á kanlẹ̀ ṣe ìwé yìí tá a gbé kalẹ̀ fún àwọn ọmọ yín ọmọ ọmọ yín tọrọ ọmọ sàn ọmọ akéya eh, bàbá Bánjí Akíntóyè wọ́n rí gbogbo tí bàbá itú tí bàbá wọn pa nígbà Ajásin gbogbo àwọn ẹni tán ti lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá Bánjí Akíntóyè ẹ mọ̀ tẹ́ ẹ fojú wọn rí ni ẹ̀yin náà ni o ẹ wá ń purọ́ mọ́ Fúlàní ẹ ń purọ́ mọ́ pé àwọn irin tàfábàlẹ̀ wà kínní kan ni kábíyèsí ó ti sọ ó fẹ́ sọ tán ní à ìtànṣó kóun ọmọ sọ gbogbo ẹ̀ tán ó dárúkọ kan nù yín tẹ́ ẹ̀ jẹ́ kí Yorùbá ó nílọ síwájú ẹ̀ wá ń purọ́ mọ́ Fúlàní ó dá àwọn ẹni tó wá kú nínú ìrìn àjò yìí kí lẹ fẹ́ sọ fún wọn o ṣé one million tẹ́ gbé fún wọn ẹ̀yin dẹ̀ ń require sí twenty billion lọ́dọ̀ ìjọba. wọ́n ò mọ rí gbà wọ́n sì gbọ́ àdéhùn tẹ́ ẹ ń ṣe lórí ọ̀rọ̀ yìí báwo lè ìjọba ṣe fẹ́ fún yín ní kọ́bọ̀ wọ́n ya wèrè ni ǹjẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ti kọ́ọ̀sì sí ìlú Ìbàdàn ṣé ẹ mọ̀ ọ́ sínú ìlú Yorùbá pátápátá general àti ohun burúkú tẹ́ ẹ jẹ́ ó wọ̀lú tábìlù ti kọlu àwọn ọmọ ọlọ́mọ lọ báyìí lọ báyìí a ní Fúlàní ni wọ́n mà ṣe ṣe ń tán rọ̀kadà fún yín fún nìyẹn ṣe tán gbé mọ́tò fún yín ṣe nìyẹn àbí léèrè. òkú sùn lo, ẹ le yá fúlàní kúrò nílùú nàìjíríà àti ìpín wọ́n sì wà nílùú nàìjíríà wọ́n wà le yorùbá ń tó mú àwọn yorùbá wa wà nílẹ̀ haúsá tán wà nílẹ̀ fúlàní fúlàní gbọ́dọ̀ ríbi jókòó òun náà níjọ́ táwọn tìyín bá wálé tán yányán àwọn fúlàní náà wà kú o. ǹjẹ́ think before you do don't do before you think ẹ ṣiṣẹ́ ta ni Sunday Igboho tẹ ní ká má sọ̀rọ̀ sí ta ni bàbá Bánjí Akíntóyè tẹ ní ká má sọ̀rọ̀ fún wọn bọ̀tẹ̀yìn lórí láyà láti lè máa sọ̀rọ̀ sí Tinubu àti Ṣẹ̀tímà àtàtíkù àtòbí ẹ lórí láyà láti lè mọ sọ̀rọ̀ sí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ta ni Sunday ta ni bàbá Bánjí Akíntóyè ẹ láyà láyà ẹ lè sọ̀rọ̀ sí MC ẹ lè pè lórúkọ tó wù yín kò sẹ́ni tó fọ́ọ̀sì yín pé kẹ́ ẹ ṣe ti Tinubu ibi ẹrí ẹ ṣe gbogbo àwọn ẹni tó jẹ́ APC ibi tẹ́ẹ̀tì mọ̀ pé ní ìrìn àjò yìí politician eh, àwọn politics náà ń ṣiṣẹ́ fún gbogbo àwọn ọmọ APC náà patán nílùú gangan Dr. Aborode APC ni Jabele, gbogbo ibi tí wọ́n wà ní gangan yẹn APC ni wọ́n Seriki, APC ni. mẹ báwọn ọmọ rẹ̀ ní ẹ̀yìn gangan gan bẹ̀ tẹ́ ẹni kan wá báyìí lọ́wọ́ sínú ìbò ìbò Ṣèyí Mákindé ẹsẹlẹsì Ṣèyí Mákindé ẹ dalẹ̀ ilẹ̀ ó dà ní ẹ dalẹ̀ ilẹ̀ ó dà ní ṣe rí bẹ́ẹ̀ ṣe rí mi mo ti pín ogún mi Ọlọ́run kódà bẹ́ẹ̀ àwọn ọmọ mi gan mo bùn yín. kí n ríbi ráyè nù mi ta ni wọn tẹ́ ẹni kí wọ́n sọrọ sẹni kan nù wọn ta ni kí ni wọn nílùú nàìjíríà tá a là sọ̀rọ̀ sí tí wọ́n wàá ló kámórí wá kámọ́rùn wá. ǹjẹ́ ẹ lè dá nǹkan kan ní yorùbá mọ́ ní ìsìn kẹ́nìkan bá ẹ ọmọ yorùbá rèé o sọ̀rọ̀ ẹgbẹ́dẹgbẹ́ rèé o ẹ ti ba nǹkan jẹ́ ta ló fẹ́ ṣe mọ́ bẹ́ẹ̀ gbé àti òṣì kan kalẹ̀ ní ìsìn pé Yorùbá kan ni ẹ̀ẹ́dẹ́kùn yí ọkọ rẹ̀ ni olè lẹ́fẹ́ fi jà ta lè fẹ́ gbéwé yẹn lọ fún tí ó sáìn kó tó di pé wọ́n gbé ntẹ̀ wá fún yín tọ́lọ́n bá ṣe tí bàbá Tinubu bá wà níbẹ̀ ṣé bí Tinubu tẹ̀ ń bú lólè tẹ̀ ń bú ní gbogbo ẹ̀yìn náà lẹ́ẹ̀tún lọ gbéwé lọ bá lọ́fíìsì àbí Sẹ̀tìmọ̀ tẹ́ ń bú lọ́mọ Boko Haram kọ́lẹ̀ máa gbéwèé lọ́ba lẹ́fíìsì ni àbí Obi tá ń lọ́mọ Anambra ṣebí lẹ́ máa gbéwèé lọ́ba àbá ti kú tẹ́ ń pè ní Fúlàní. tẹ́lẹ̀ wọn ni wọ́n ń pa yín wọ́n ń jẹ yín wọ́n ń dó yín wọ́n ń dó ọmọ yín ṣé báwọn náà ni wọ́n sáìn fún yín tẹ́ ẹ bá fẹ́ gba nǹkan kan tẹ́ ẹ fẹ́ yà kúrò nílẹ̀ tẹ́ ẹ fẹ́ kúrò nílùú nàìjíríà yegede yín ṣọ́tà àbí òtàn ẹ̀rọ ọmọ yorùbá lẹ̀ ti gbọ́ wípé bàbá Tinubu fẹ́ jíde ẹ ti gbọ́ kígbẹ́kẹ́ tó ànáùsì pé fẹ́ ṣe yorùbá nìṣàn tẹ́ ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ tí ìbá ṣe ń torí bẹ́ẹ̀ lẹ fi dá fìtínà lẹ fi dá wèrè sílẹ̀ ẹ ṣépè ẹ fi gbé sí ayé yín ṣépè ìpè tẹ́ ẹ bá dá wọlé kò ní yọrí sí rere tí ìbá ṣe torí nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn ìkà nìyí o a ní wọ́n pààyàn sílé Sunday Igboho Sunday Igboho ló pa wọ́n. pity fúnrú nǹkan bẹ́ẹ̀ tayọ ká ṣàdúrà fún wọn kákàánú wọn. ìkà I Sunday ìwọ àti